الله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام orísun méjì wa ilé ìtànṣẹ́ kó ní kálukú kó sọ àwọn ọ̀rọ̀ méjèèjì àwọn náà nìkan tó fún ṣẹ̀ríà tó tọ́ka sí báàmù àwé nínú àlùwàlá wa ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ ilé ìjìmá ń bẹ níbẹ̀rẹ̀ àlùwàlá òun náà ní bísímìlá bísímìlá yìí àti fífi hàn wá gbogbo ẹni tó bá kùnà láti wí kò lálùwàlá àti fi sọ wípé. لا وضوء لمن لم يسمى اسم الله عليه وسالولا gbogbo ẹni tó sálùwàlá tí ó dárúkọ allah nínú àlùwàlá rẹ tẹ́lá ti sọ bísímìlá ó ti tó ẹ̀bùkátà kẹ́ sọ pé bísímìlá rahman rahim tẹ́lá ti sọ bísímìlá ó ti tó níbẹ̀rẹ̀ àlùwàlá a sì wí jáde àgbọ̀dọ̀ wí sọ́kàn wa bísímìlá ìdí nìyí tó fi jẹ́ pé téèyàn bá ń wẹ ìwẹ̀ jánábà ní ilé ìwẹ̀ níbi tó ṣe wípé a máa ń tọ̀ bẹ́ẹ̀ àbí ibi tá à ń tuntun ṣègbọ̀nsẹ̀ wà bẹ́ẹ̀ báwo la ti fẹ́ ṣe àsùnmọ̀pá sálùwàlá nínú ìwẹ̀ jánábà wa pàṣẹ bísímìláì òun kò ṣe é má ṣe ni ní ìbẹ̀rẹ̀ àlùwàlá ká dárúkọ Allah láyé tá a ti máa dáwọ́ tẹ́lẹ̀ nǹkan tá a kórìíra ni ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ asọ̀kò bísímẹ́lá pàlùwàlà wa ó lè bàjẹ́ sálùwàlà nígbà tá a bá parí àlùwàlà a sọ pé ashhadu an la ilaha illallah wahdahu la sharika lah عبده ورسوله اللهم اجعلني من التوابين واجعلني من المتطهرين في أبا الصدب وأشهد أن محمدا عبده ورسوله كما يقول أبا ما آفكم وسنتظرون به nítorí pọ́nà méjì ni ẹgbàá wa ìgbà wa ọ̀kan dúró lórí wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu lọ́dọ̀ alimami Tirmidhi rahimahullah alaykum allahumma ja'alni min at-tawwabin wa ja'alni min al-mutatahhirin sísàdúrà yìí pàtàkì gan fún gbogbo ẹni tí ó bá ń sàlùwàlà ká má ṣe fìgbà kankan fi sílẹ̀ ó wá nínú hadith anabu muhammad sallallahu alayhi wa sallam pẹ́ẹ́nìkẹ́ni tó bá tó bá ń sàlù àlá tó bá ń wí gbólóhùn yìí níparí àlù àlá rẹ̀ a ó ṣí àwọn àlẹ̀kùn mẹ́jẹ̀ẹ̀jọ àlùjẹ́nà fún lọ́jọ́ gbẹ̀ndàlù kìyàmá kíkọ́ wọlé gbalẹ̀kùn tó bá wù ètò túmọ̀ sí pé bàbá màkàyà kọ̀ ọ́ ashhadu an la ilaha illallah wahdahu la وأشهد أن محمدا عبده ورسوله ولكن توم مديني قبوله اللهم اجعلني من التوابين واجعلني من المتطهرين قلت هو من حديث مين إليك يا علماء فحديث بجد في كتابك سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك وأدور اسمك توافع ما سي يالو على الولاوان انتو باما هو إنو ترى حسن المسلم إذا تمسي بقى ẹ níbẹ̀ àwọn àdúrà tá a máa ṣe níparí wa ẹ lè kà á nínú rẹ̀ náà pẹ̀lú háràkì ábídí yọmọ jáde lárúbáwá yọmọ àti ń kà ẹ ká mójútó yàtọ̀ sáwọn eléyìí kò sí kankan tó fi ṣeré àtúnṣe kó wí nígbà tó ń sálùwàlá tó báyà <clears throat> nígbà tó bá ń fọwọ́ rẹ̀ ọwọ́ ọ̀tún àdúrà báyìí ọwọ́ ọ̀tún kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ àwọn ìgbà wa tó mú àwọn eléyìí wa kò fẹsẹ̀ rìn lẹ̀ kò fẹsẹ̀ rìn lẹ̀ kò sí láburú nínú kó máa sàlù alákọ̀ máa sọ̀rọ̀ kò sí ní tó burú ń bẹ̀ kò tako fún ṣẹ̀ríà ṣùgbọ́n rú ọ̀rọ̀ wo lọ sọ ó kí èsì rú ọ̀rọ̀ wo ní jáde lẹ́nu rẹ̀ báyà tó ń sàlù àlá àtìgbà tó ń tó sàlù àlá èèyàn máa kíyèsí ọ̀rọ̀ wo ní jáde lẹ́nu èèyàn tọ̀rọ̀ tó dáa ni àbọ̀rọ̀ tó dáa olú ẹlẹ́dàá kọ́ràn wa lọ́wọ́ kó tó alẹ́nu tó máa tẹ̀sìn wa bó ti ṣe tó àti bó ti ṣe yẹ kó sáwọn ìta máa ń ṣe lẹ́sìn náà látẹ̀wọ́gbà ọmọ kọ́ ti ṣe wa lọ́wọ́ سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك